ìbéèrè mi nípa obìnrin tí ó bá du ihò sínú àbí ó dúró sínú nípa àníyàn rẹ̀ pẹ̀lú wíwò tó tó sara yẹn pé òun fẹ́ kójú òun tún tóbi ọ̀gá kójú òun kí ikọ̀ ọmọdé ṣì òun tó. mi gbọ́ yóò àdéhùn ọ̀rọ̀ ní náà ní àdébìsọ̀tà ọ̀nà ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ tó máa ń lo ẹyin wọn ìfẹ́ káwọn fáyìn sí. ṣé yẹn náà kọ́ obìnrin tó yẹ kí ó ń lu òsínú àbí ọ̀rọ̀ rẹ̀? àwọn obìnrin tí wọ́n ń ṣe èdè síbi eyín wọn tọ́lọ́wọ́ ti fún wọn léjì òun ni ànábì sọ nípa tí ó sì sọ pé ọlọ́run wa ó ṣàbí fún wọn àti àwọn títí pé wọ́n yí ẹ̀dọ̀ ọlọ́run ọba padà bí àwọn tí ń gbóra nínú wọn rọ àbúrò àyíká anábì sọ nípa wọn àti àbúrò tí ọjọ́ ti wọn. wọ́n wá ní pé obìnrin tí ó lu etí ju ẹyọ lọ tó tún wá lu múnà sí sóun náà kó sínú ẹ̀ síbẹ̀ owó kún síbẹ̀ ìtọ́kọ̀ ìdè tiẹ̀ tí òfin ní dáboró fún un àlọ́ kó síbẹ̀ ò ní kó bá jẹ́ pé nǹkan yẹn ọ̀bá síbẹ̀ àmọ́ tó dé tiẹ̀ tí òfin ní dáboró fún un òun ni pé tó bá jẹ́ pé nínú àṣà àwọn obìnrin ìlú yẹn wọ́n máa ń lunú lára tí wọ́n fi ń sọ gẹ́gẹ́ tó burú nítorí pé inú tó lè túmọ̀ sí pé ọ á gbé mú mi síbẹ̀ ọkàn lò síbẹ̀ ló fi yẹ lẹ́yìn sí bí ìgbà téèyàn lò tí náà ẹtí sì ni ó ti wà nínú àṣà láàmù tipẹ́ téèyàn bá wá tún lójú etí ju ẹyọ kan lọ tó wáyé káwọn obìnrin àwùjọ yẹn náà wọn lójú tẹyọ kan lọ tó ṣe pé obìnrin yìí ò ní dàbí pé ó tún ṣe tiẹ̀ lọ́tọ̀ àwọn olùmọ́ ní kò síkè kò gbóró bọ́lá ní òye bá síbẹ̀ nínú àṣà wọn tó ń bá wa ń ṣe é ó lè mú bọ́ sínú ẹni tí ń ṣe kíni tí ń ṣe kárí mi tí ń ṣe fáàrí ó ti yé bí gbogbo ṣe yẹ kó ṣe é torí yóò dá àwùjọ ọ̀yọ́ kan tó ń wọ ọ̀gá rẹ̀ lórí ìrìnàlẹ́ lórí àdúgbélé ó ti yé ìwòtán ọ̀hún yóò dẹ̀ sọ̀rọ̀ ẹ̀dí gíláàsì láàrin àwọn. àbí omi sí àbí omi mú ṣé ó máa gbé ní kọ́ọ̀tù fún mi pé ó fi ṣẹ̀tọ́ àbí ó lè sílẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo bá lu etí etí ìrìn náà síta olùdókòwò olùdókòwò etí ìrìn náà bọ̀tọ́ bá yẹ kó bá lu ihò imú èyí tó dáa jùlọ ní kó ṣe kí ni kó gbójú rẹ̀ nítorí pé ta bá pé ojú jẹ ń bẹ lára tí a lè yọ ọ lẹ̀ so tí a sì nínú àwọn sàhábà tó sọ fún wa pé tá a bá ní tìró òtòjú tá a sì fi ẹ̀gbà sọ́wọ́ nígbà tá a bá yọ ọwọ́ wálẹ̀ yẹn àtẹlẹwọ́ yìí pípé tìró tá lẹ́yìn àtẹ̀gbà yẹn nínú àwọn àzínàbò ó ní nínú àwọn ọ̀sọ́ tí ọ̀ràn tí ọlọ́ni ńlá náà lọ́ ara ní ara ó ti yé nígbà tí wọ́n á máa bá ti ṣe sọ̀rọ̀ tàbá gbà bẹ́ẹ̀ wádìí sì ń lálàáfíà hátàbí ń lálàáfíà dà ṣé ọ dàpọ̀ pé ẹ̀sùn tàbá ti símú náà sáré ọ̀sọ̀ yìí ẹ̀sọ́ tí wọ́n ti mọ̀ láti dáadáa ní kálẹ́tì ló sí ojú kò sí imú nínú rẹ̀ ìwà tọ́tì sí mú àbíkáwá lu òun eléyìí ti béèrè ọ̀rọ̀ tí ó fìyàn náà nílẹ̀ nítorí pé wà tí ò sí nǹkan kan níbi ètè yẹn tí ò sí nǹkan kan níbi imú yẹn ìgbà yẹn lọ́wọ́ bá yàn dá rẹ̀ èyí tí nǹkan bẹ́ẹ̀ lójú àti èyí tí nǹkan bẹ́ẹ̀ ní ọ̀ràn ọwọ́ a lè pé ẹ̀sìn ọ̀tá kò yẹn èyí tó bá ti wá fi nǹkan mí lékún tí a mọ̀ nípìnlẹ̀ yìí tá a bá lè sọ pé èèwọ̀ ni fún ọ a sì sọ pé tó ṣe yàn ọ̀tá tó ó sì súnmọ́ pé kọ́ ọ dẹ́sẹ̀ àti pé ọyọ kó kílẹ̀ sí wa pé wọ́n ẹni bẹ́ẹ̀ ó sì wà tí ọ̀dà ọ̀dà yẹ kó kílẹ̀ sí wa pé ọmọ dẹ́sẹ̀ torí pé tó bá tọ́sí nísìn àwọn ọmọ òwò yàtọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ tó bá ti kun ojú rẹ̀ àwọn èèyàn òwò yàtọ̀ tó bá lu imú rẹ̀ àwọn èèyàn òwò bẹ́ẹ̀ náà làbẹ́bọ̀ àmọ́ pé obìnrin kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ fi ṣéǹtì sára ó ní ayélujára àti asọ́bàtìbà wọ́rọ́ fàlà tẹ̀sán máa ń ìṣá èyíkéyìí nínú obìnrin tó bá fi ṣéǹtì sára kò gbọ́dọ̀ wá bá wa kírun alẹ́ á ń gbèrè tàṣí ìrun ọ̀sán yọ́dà lẹ́mí sọ̀rọ̀ yìí kò sí náà síìtì kò sí síìtì láìpẹ́ kò lè sí náà nípa inú òkùnkùn ni àmọ́ torí pé bó ṣe wà lọ́wọ́ pé náà tí wọ́n ní wọ́n ti kọ́ máa gbọ́ ọ̀run rẹ̀ ànábì ní kọ̀ọ̀rọ̀ wá kírun lálẹ́ ábẹ́lì kà sí ọ̀sán káwá wo ní ẹni tó wá kun ètè sẹ́mi kí wọ́n rí dàrẹ́tì tó lọ pàkéèsì àbí rẹ̀ máa ń pè pàkéèsì tó lò tó ẹlòmíì ó tún wá sí ojú rẹ̀ ẹ má bẹ́ẹ̀ ẹ má bẹ́ẹ̀ sẹ̀ náwó o ìyá arúgbó tí wọ́n fi báyìí lọ ó ti wọ́n mọ́ ní pọ̀sì o tí wọ́n lọ sọ́dọ̀ àwọn àwọn ọ̀ràn nìkan ní pọ̀sọ̀ ó ti yẹ ó lọ sọ́dọ̀ àwọn kìnnì àwọn ọ̀ràn nìkan pọ̀sọ̀ wọ́n àbá lẹ ojú yìí yóò wá dàbí bèbí wọn á kún gbogbo ẹ̀ fún tó bá kún báyìí ó mọ̀rọ̀ yarí sí náà kọ́ yìí tàbí kí n sì yarí sí mọ́ o ti lẹ̀lẹ̀kulẹ̀ mójú yẹn gbogbo kìíní yìí ó ti àbá wọn náà ti mọ̀ pé àtúnṣà ojú ló ń wò òdodo ó ti mọ̀ pé àtúnṣà nílé yìí. ṣe irú yìí wò lára rẹ pé káwọn èèyàn ṣe tọ́ba ti yá sí bọ́yá lẹ́gẹ̀ owó ojú ẹ̀ pa ni wà á tọkàn rẹ nígẹ̀ wà á kọ́ rẹ nígẹ̀ lẹ́gẹ̀ ni ẹ̀mọ́ ìjọba yín lọ́rùn ló lé wọ́n ti fẹ́ kíìsì rẹ tọ́ba ti lá àti kéde ẹ̀ yọ kàrà sọ. Kọ́lọ̀ kọ́mọ́sà sọ ilé ẹ̀fí àmì ti jẹ́ ní wọ́n lọ́ta àwọn náà ẹ̀yẹ kí ni ẹni tó tó fi ọmọ ní sàyẹ ṣé àwọn òbí sì lẹ́kọ̀ọ́ tó fún yẹn àbí wọn lẹ́kọ̀ọ́ tó lè gbé yẹn. irú ọmọ wọn. ọkùnrin méjì. òun lẹ́tọ̀. àwọn òbí ò lẹ́tọ̀. wọn lẹ́tọ̀ àwọn òbí. àwọn àwọn fámìlì. òbí lẹ́tọ̀ òbí lẹ́tọ̀ àwọn fámìlì ò lẹ́tọ̀ tó ọmọkùnrin bá ti wà bẹ́ẹ̀. bàbá àti alẹ́tọ̀. bàbá àti alẹ́tọ̀. lọ́ọ́ tọ́lọ́kùnrin bá ti wà ń bẹ̀ o àwọn fámìlì ni ọ̀lẹ́tọ̀ kan náà àwọn bàbá àti ìyá kékeré wọn lẹ́tọ̀ ìyàwó náà lẹ́tọ̀ àmọ́ fámìlì òdekèrè wọn lẹ́tọ̀ bọ̀ tí wọ́n bá jẹ́ sí pé ní ọmọ obìnrin ni lásán ni so fámìlì lè kéré wọ nígbà nígbà tó lè kéré wọlé tó ti bọ̀ njọ́ ọ̀yọ́ rí wíwé wọlé òun ni kí bàbá kọ́mọ́ sí kí kọ́mọ́ sí bẹ̀ tí a bá ti wà bẹ̀ bàbá yìí náà tẹ̀lé bá ń lè pé ìwọ̀n ìdúró náà lójú wọn á jẹ gúdẹ̀lẹ̀ ó sì ti wà láyé ẹ̀tọ́ wọn á jẹ kẹrẹ̀ lójú ayé ẹ̀ dìgbò yìí náà bàbá òun náà láti bàbá ẹ̀jẹ̀ ẹ̀gbọ́ yìí náà bàbá òkú àgbàrá rẹ̀ bàbá òkú àgbàrá bàbá rẹ̀ ọ̀dùgbọ́ yìí. ẹni tó bá sùn ọlọ́dà ní sùn ìṣòro sí ó wá sùn ọ̀dà sùn tí a máa jí wọn sílẹ̀. ẹ jù wá sọ̀rọ̀ tó náà ó sì ń bọ̀ tó ẹ jù bí a sọ̀rọ̀ tó ń bọ̀ lókè ẹni ìpínlẹ̀ tó bá jẹ́ kọ́rin káàrin ìmọ̀ lára ẹni ìpínlẹ̀ púpọ̀ yẹn tó ní ìṣẹ̀lẹ̀ kọ́ lókè jìnnà àmọ́ tó yẹ bá ti fẹ́ lọ lásìkò bá fẹ́ bọ́ ẹ̀ ń ṣe kẹ́kẹ́ ẹ̀ jù òun náà ọ̀rọ̀ tó kí tí ọ̀bá rẹ̀ wá ti pè wọ́n láti ẹ̀ Ẹ̀rọ ayé àdá pé ẹni tí bàbá rẹ̀ àti ọmọ òbí ẹ̀ ẹ̀ jẹ́ christian àti ẹlẹ́bọ so bóyá ọmọ lára ọmọ wa padà di mùsùlùmí táwọn òbí ẹ̀ bá pé ọmọ ẹ̀ ní ẹ̀tọ́ àbí òbí ó jẹ́ mùsùlùmí bóyá wá di ọmọ tó bá lọ jẹ́ ọ̀nà christian tí ọmọ ẹ̀ ní ẹ̀tọ́ sí ogún wọn tó jẹ́ mùsùlùmí. Ndí èyí sọ sọ pé láàyè ètò ìmúsùlùmí káfíńà wọ́n lọ ká òun mùsùlùmí mùsùlùmí ètòun gègèrè gègèrè ètòun mùsùlùmí nínú àwọn nǹkan tí wọ́n kọ̀ fún ni láti dogun òun ni kí ẹnìkan wọ́n ti offense so òbí yàn bá fi tírílíọ̀nù sáyé ọmọ yorùbá ṣe kéde òun ló ń tẹ̀lé ọmọ bẹ́ẹ̀ àmọ́ tó bá yẹ kí obìnrin tó kú ó ti fọ ọmọ yẹn ní ìtàn ọlẹ́ta àgbà tó bá kú tó kú ó ti yé ọlẹ́ta àgbà. bẹ́ẹ̀ náà ni tọ́mọ yẹn bá kú tó bá fi bílíọ̀sì kalẹ̀ tí òbí bá sì jẹ́ mùsùlùmí ọmọ yẹn jẹ́ kẹfẹ́ ọlọ́kọ̀sọ wa bẹ́ẹ̀. so òbí yẹn ló ń kàn bẹ́ẹ̀ àfi tó bá ti fún bàbá yẹn lójú ayé rẹ̀ ṣé ọlọ́ọ̀bà náà ìbéèrè. lọ́wọ́ ti ní wà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kò bàbá tó lókun ẹrù òtún sọ́sẹ̀ wíìlì kalẹ̀ ní pẹ́tọ́ bá kún owó fún rẹ̀ tó ti pín fún wọn kálukú nínú kálukú tó wà rẹ̀. o ní ẹ̀kú ti kálukú àwọn ẹ̀ka sì lọlé ọ̀nà kíláàsì ní ogún ẹ̀ wọ́n fún ní fifty one tó èyí wá pẹ́ẹ́lú bá tiẹ̀ ọmọ ìyá tó da ìtura ìwọ́n sọ fún ọlọ́wọ́ dá ojú ẹ̀ padà bẹ́ẹ̀ lórí tó ìgbà ẹgbẹ́ omi fún ọmọ ni wọ́n máa dá bí wọ́n fẹ́ fún un wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ pẹ̀lú ìṣẹ̀rẹ́ ìyá ẹni jáde ní àwọn ọmọ nígbà ó máa ń parẹ́ ó máa ń ọmọ ìkórè àwọn òbí ọmọ wọ́n ẹ̀sẹ̀ kí ni wọ́n yẹ sanwó rẹ̀ bó sẹ́rú ẹ̀ kò tí wọ́n ṣe tí àbá yẹn ṣe àti táwọn ẹ̀ ṣe iṣẹ́ burúkú ni wọ́n pín ogún síwájú kẹ́yìn ló tó kú wọ́n bá àtúnlẹ̀kùn ìṣẹ̀rí àgbógbè wọn pín ó ti yé so irúgbìn náà fún wọn gbọdọ̀ náà o so irú ẹni wọn adáàlú sínú ẹ̀kọ́ mọ̀ sí ti ẹ̀yìn kó ṣe bẹ́ẹ̀ táyà bá lẹ̀ náà ẹ̀ máa kọ́mọ̀ náà ló sọkọ́lọ́ wọn ní gbà tó àwa tó lò ní kọ́mọ̀ kan fún ìfà rẹ̀ wọ́n bẹ́ẹ̀ tó ní ìfà rẹ̀ owó wọn bẹ́ẹ̀ o sì tọ́wá kú náà ó béèrè tọ́wá jẹ́ kọ̀ọ̀tì. kọ́ dálẹ̀ à kò sí lé dálẹ̀ kó ló lọ́ fẹ́ sọ kó dálẹ̀ òun ló dálẹ̀ ó ti yé ti kó dálẹ̀ bí wọ́n ti wà ní ẹ̀kọ́ bá àwọn ẹ̀kọ́ tó wọ̀ yẹn síwájú bí àwọn ẹ̀kọ́ tẹ̀ ẹ̀kọ́ tó rẹ̀ lọ́wọ́ bá ẹ̀kọ́ tó rẹ̀ ó sì máa lọ́ọ́ iṣẹ́ tó wá kú tán ìgbàdo àkọ́wé fún ti ẹ̀ fún orúkọ ẹ̀ ọlọ́kọ́ sọ wá lọ́wọ́ bẹ́ẹ̀ sàbẹ̀ yẹ ọjọ́ ti lọ

ó ti lé àwọn yọ̀ǹda ẹ̀kọ́ ẹ̀ kọ́ wò ká oṣù tí ó wò ó mo rò pé so ọlọ ọ̀tàlá àwọn ọmọ ìgbé ẹ̀ kọ́mọ́tà kọ́mọ́tà kọ́mọ́tà jẹun nípa ni ó ti lé àwọn náà pé láyé dáre fẹ́ ìyá wa jẹ wọn lò kí la fẹ́ mú ilé ìgbé ta wọn dáa so kò sí àbúrò. sọ ẹ ṣe ìgbésẹ̀. ọ̀sẹ̀dẹ̀ tèmi tèmi lọ́wọ́ rẹ̀ bàbá yẹn tó kú lẹ̀ àkọ́bá mùsùlùmí tàbá rí mùsùlùmí gọ́gọ́gọ́ kò sílé owó mùsùlùmí àwọn àkásìkọ̀ pé ilé owó mùsùlùmí láàkọ́kọ́ síná tí ilé owó mùsùlùmí bá lẹ́tọ̀ wọ́n ní tọ́ba tọ́ba wá sí ọ̀rọ̀ wá lẹ́tọ̀ ìgbà yẹn lákòókò fáwọn mùsùlùmí so kò débi àwọn ìjọba. ṣé nàìjíríà ẹ́. abẹ́bí sọ sí ọgbẹ́ ìwà pàdé fún òbí rẹ̀ pé ọkọ̀ òní lọ́ẹ̀kọ̀ lórí òwò tó ń lọ́wọ́ fún ọkọ̀ tó jẹ́ ìpínlẹ̀ ìbájẹ́ kékeré lọ́tẹ̀ tó gbúlẹ̀. torí ọmọ ẹ àbúlé jẹ́ kébèrè kò lè tọrọ ó ti yẹ ẹ fún ti yẹ tó ti lè gbà lọ́wọ́ rẹ̀. Mole lè tọrọ kọlọ́dọ̀ wọn kó tó kú kó gbà so yóò sì tó so àwọn òbí wa sájẹ́ kékeré náà ọlọ́ọ̀la rẹ̀ fún wọn ní nǹkan kó tó lè pa kú káàkùn wọn àwọn ọmọ adájọ́ kékeré rẹ̀ fún wọn ní nǹkan kúrò á nìgbé bẹ́ẹ̀ tó kó tó lè pa kú àwọn bá ti kú lọ́wọ́ àìsàn ìgbẹ́ nìkan náà yóò tó kílẹ̀ ọlọ́run kó sàṣà lórí ọlọ́run kó sàṣà lórí náà ló ní wọ́n sí. Gbogbo tí a ń gbé lọ́wọ́ ọlọ́run ta sí ọlọ́run dà tí wọ́n wà. Sọ́kàn kàlá ọmọ ọdún ọdún aṣáájú ọ̀gá ẹgbẹ̀rún àti ọ̀sán.